Uh, this award goes to Obashetan Makulawal. Obashetan Makulawal. Congratulations. Obashetan Makulawal. Àwa náà ni. Oh wow. These are the kids of the year. Congratulations. Uh, on behalf of the organizers, I hereby present this award to you on behalf of our Obashetan rárá. ọba àṣetọ́mákù ọba àṣetọ́mákù òpin sẹ́gbọ̀nlé. Thank you everybody. Thanks for the nice of this. Ah, you didn't just laugh at me, baby. this is the organizer of this award. Um, this award goes to all the wonderful family, fans of Obashe Tamako. And this goes to all the wonderful father out there. Ẹ ṣé gan, àdúgbò ẹ̀rọ, ẹ ṣé o, gbogbo ẹ̀yin bàbá ẹ̀ Lọ́jọ́ kan ẹ̀yà àwọn ọmọ wọn ò ní fẹ́ ẹ̀yìn ṣàwátì ṣùgbọ́n àwa màmá máa pẹ́ dáadáa ọmọ sọ pé àwọn máa pẹ́ gan-an àwọn pẹ́ gan-an ọlọ́wọ́ pẹ́pẹ́ ọmọ ra mọ́tò fún wa. ẹ lè máa pẹ́ lọ́kọ̀ kan wa lè tún sẹ́yà ẹ lẹ́ o. ẹ ṣe sọ. large congratulations of our Shekwa Makuo. Ladies and gentlemen, the next award. Big out. DJ, DJ, DJ, DJ, DJ. The next award is an outstanding award. And this award is for the outstanding international promoter of the year. The winner of this award is none other than Chief Mrs. Obabalale Olatunde. Oh, please don't sleep. Hey! Hey! Hey! Hey! hey. ti sùn ọlọ́run ní gàárọ̀ ti sùn tó ní gàárọ̀ ti sùn ní gàárọ̀ ti sùn lójú ọ́tìyàn. Hey. Hey. Hey. Hey. Oh, oh, oh. Oh. Oba, please. Oba, please. Please. Please. Ẹ bóyá wá gbóhùn yóò ń sùn ní ẹ̀wò, ó ti sùn sára. Màmá. Ó <laughs> oh, ẹ gbà wá o. Màmá. Màmá kù mọ́ná ti sùn o.